نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما عباد فيا عباد الله اتقوا الله تعالى وقولوا قولا سديدا ولا تقولوا ما ليس لكم بعلم ولا تقول على الله إلا الحق واعلموا أنكم مسهولون أمام ربكم يوم القيامة فيا عباد الله وموضوع خطبتنا اليوم يدور حول حتى يعلم الناس هذه الخطبة رد على مدعين العلم وليسوا بأهله وتذكير لمن يريد أن يتذكر ودفاع عن الرجل الذي وعى وحفظ وقدم للبشرية عملا من أمجد الأعمال الإنسانية وأعظمها شأنا دفاع عن الرجل الذي حفظ سنة محمدية دفاع عن هم المؤمنين في الحديث ألا وهو الإمام البخاري عباد الله من هو البخاري وكيف جمع الحديث وما هي شروطه وما وجه الحك وما وجه دقة في عمله وكيف تقبل الناس علماؤهم وعامتهم عمله في عصره وبعد عصره هذه أسئلة سنحول هان العجابة عنها من هو البخاري وهو أبو عبد الله محمد ابن إسماعيل ابن إبراهيم بن مغيرة وكان أبوه إسماعيل عالما جليلا سمع من الإمام مالك ورعى عنه ولد الإمام البخاري سنة مئة وأربع وتسعون إجري ومات أبوه وهو صغير فكفلت أمه وأحسنت تربيته روي أن البقاري ذهبت أيناء في صغره ورضى الله عليه بصره بكثرة دعاء أمه ذهبت البخاري إلى الحرمين لطلب العلم والشام ومصر والكفة وبغداد وقال البخاري لا أعصي كم دخلت إلى الكفة وبغداد مع المحدثين عباد الله امتحانه في بغداد اشتهر الإمام بخاري في سعة حفظه وقوة ذاكرته ومعرفة الحديث فاجتمع أصحاب الحديث وأملوا إلى محة الحديث فقلبوا متونها وأسانيدها وجعلوا متن هذا الإسناد لإسناد آخر وإسناد هذا المتن لمتن آخر ودفعوا إلى كل واحد عشرة الأحاديث ليقولها على البخاري في المجلس امتئان له وأجمع الإمام بخاري هذه الحادث ورد متون الأحاديث كلها إلى أساندها وأساندها إلى متونها فأقر الناس له بالحفظ والدبت عاش البخاري في حصر اجتمع فيه أئمة الله ومحدثون كباء ومن فضل الله سبحانه وتعالى على هذا الإمام أن جميع أئمة عصره قد عرفوا فضله وعظموه وعرفوا أنه يفكهم حفظا يفكهم في حفصه وفهمه فأثنوا عليه الثناء الطيب البليغ قال الإمام أحمد بن أنبل رحمه الله تعالى ما أخرجت قرسان مثل محمد ابن إسماعيل وشهد له إمام الأئمة محمد ابن إسحاق بن خسيمة فقال ما احتات حديم السماء أعلم بحديث رسول الله صلى الله عليه وسلم من محمد ابن إسماعيل أدعوك فالعبا عليكم يا الله أولي أجيجة الله كما باء نبوة محمد صلى الله عليه وسلم جماعة مسلمين èyí tí ó jẹ́ àkórí kútúbà wa ní ọ̀sẹ̀ yìí òun náà ni gbólóhùn pé hatta ya'lama an-nas a máa sí àlàyé lọ ní o a ní dákẹ́ lórí ẹ̀ títí tí ó fi hàn sáwọn èèyàn èyí tá ń bára sọ yìí yóò máa jẹ́ ìfèsì àti dídápadà fún gbogbo àwọn tán pèpè mọ́ra ìmà tí wọ́n sì sínú àwọn onímọ̀ ara bó tó ma wọ́n ò lè máa ta àwọn onímọ̀ láyé kí wọ́n dárúkọ wọn eléyìí yóò máa jẹ́ ìdábòbò fún arákùnrin kan tọ́nà ọba ṣàánú àdífì Muhammad ọlọ́ni títí gbogbo èèyàn fi ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tálẹ́ntọ̀ ọ̀hún òun náà ni al-imam bukhari imam bukhari ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìpòwò ni imam bukhari wà kí ni àwọn àfáà táwọn èèyàn mọ̀ pé àfáà ni wọ́n tí ó sẹ́ni tó lè jiyàn ìjáfà wọn láyé tí ó fi dàlẹ̀ kìí àmọ́ ọlọ́run ọba kí ni wọ́n sọ nípa al-imam Bukhari kílẹ̀ kó jẹ́ ibi táwa mùsùlùmí táyàjọ́ mẹ́lẹ́yìn annabi sallallahu alaihi wasallam níbo làágbọ́rọ̀ dúró ipò làágbọ́rọ̀ wà kí làwọn máa sọ nígbà táwọn yẹn bá ń sọ̀rọ̀ nípa al-imam Bukhari rahimahullahu ta'ala kọ́lọ̀n kó bá ṣe ìkẹ́ fún ìmámù náà tàbí ń pè ní Imam Bukhari Imam Bukhari rahimahullahu ta'ala òun náà ń pè ní Abu Abdullah ó kọ́ rẹ̀ gbajúmọ̀ pé Bukhari Bukhari Bukhari àwọn èèyàn fẹ́ máa mú ọkọ̀ ẹ̀ ó kú níyà rẹ̀ oníbàbá Abdullah orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní Muhammad ibn Ismail muhammadu ni imam bukhari ń jẹ́ bàbá tó bí imam bukhari àwọn ń jẹ́ ismail bàbá bàbá rẹ̀ àwọn ń jẹ́ ibrahim ibn mughira rahimahullahu ta'ala bàbá bukhari tá ń sọ yìí tó jẹ́ ismail àwọn gan onímọ̀ làwọn náà wọ́n kẹ́kọ̀ọ́ níbi tí ma ti lálàáfíà tí yóò ti gbọ́ dáótù pé ìjẹ́kọ́ tí a bá kọ́yà yìí só lálàáfíà àbí olálàáfíà wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ alìmọ́mù Malik rahimahullahu ta'ala kọ́dà wọn gba ní ọdún 194 ní ọdún hijira ìgbàtí ànábì sallallahu alaihi wasallam tó ṣe hijira tó di 194 years tánàbí dé Madina ìgbà òní ní wọ́n bí Imam Bukhari bí wọ́n bá máa ń pa Islam yóò máa rú bí tí Imam Bukhari bíbí rẹ̀ ibi tó fọ́ọ̀lù sí yóò máa bí ayé náà ti rí ayé tí ó sí jẹ́gbẹ́jọ̀gán bẹ́ẹ̀ ni ní ayé tí Ànábì sallallahu alaihi wasallam àsìkò tí wọ́n bí ó wà láàrin àwọn àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tí ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn tán bá jáde náà àsìkò yìí tán bá gígé onímọ̀ pípẹ́ pẹ̀ sínú súnà Ànábì sallallahu alaihi wasallam àláfíà bẹ fún wọn anábì lásìkò tó dáájú nínú wọn àsìkò táwọn yóò máa lò láyé lọ́gọ́rùn ọdún lọ́gọ́rùn ọdún anábì ní ọgọ́rùn ọdún tèmi lọ́lágbára jù tó dáájú ọgọ́rùn lẹ́yìn náà èyí tó bá tún tẹ̀lé ọgọ́rùn ọdún méjì tó tẹ̀lé onímọ̀ Bukhari dáyé anábì ní kọ́dá àtọgọ́rùn mẹ́ta tó tẹ̀lé ọ náà ayé pé àtìgbà tí mọ́ Bukhari dáyé àtìgbà tó fayé lẹ̀ ó sẹ̀mí ní àwọn àsìkò láwọn àsìkò tá nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí ní ẹ̀tí mọ̀ rí jẹgbẹjẹgbẹ nínú ẹ̀sìn fún wa táà ń síkọ̀ yìí wọ́n tí mọ̀ tí ń jẹ́ súfí láyé súfí jáde láàsìkò táà ń sọ yìí àsìkò tán bù mọ́ Bukhari nìyẹn bí ẹ bá gbọ́ àgbọ́yé àdísílẹ̀ dáadáa tá a sọ́n pa àsìkò yìí yóò mọ̀ ta ni Al-Imam Bukhari ta ń lò tẹ́yẹ náà lè fi dáadáa láyé wọ́n bí Imam Bukhari wọ́n bí ní ọmọ òrukàn àmì Imam Bukhari jẹ́ ọmọ òrukàn nígbàtí bàbá rẹ̀ nígbàtí bàbá rẹ̀ kú ó sì ó jẹ́ tó kéré ńgbà náà yẹ pé ọmọ òrukàn ní Imam Bukhari kò tí dàgbà kèbàlágọ́ tí bàbá rẹ̀ fàyẹlẹ̀ ẹwà wọn tó dà ta lójú ó dà bẹ́ẹ̀ ẹni tí ó máa pé bóun tóbi ń ṣe jẹ́ láyé àwọn obìnrin german kankan ìyá Imam Bukhari àwọn ni wọ́n tọ́ Imam Bukhari dàgbà wọ́n sì fi ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà ẹ̀kọ́ ẹ̀kọ́ tọ́lọ́run ọba tí bàbá rẹ̀ yí kọ́ òun náà ìyá yìí náà fi ẹsẹ̀ Imam Bukhari lé ọlọ́run ọba sì fún ìyá yìí ó fún tọ́jú nígbà tí ìyá náà ní ìmọ̀ nípa ẹ̀sìn àṣẹ ìbára nípa fẹ́ níyàwó àti ká sẹ́sà ká sì tẹ́júlẹ̀ ká wòtalẹ́ ní ẹ̀sìn tó sì ní ojú kòkòrò nípa ìmọ̀ ẹ̀sìn yìí olóṣàmù alimam Bukhari rahimahullahu ta'ala Imam Bukhari nínú ìtàn wọn wọ́n travel jáde láti lẹ kẹ́kọ̀ọ́ ní àsìkò náà níbi tí àwọn àfáà ń bẹ láwọn àsìkò tá ń sọ yìí àwọn àfá àti àwọn ìlú yìí àwọn ìlú ló gbajúmọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá ń wá bí tí ìmọ̀ parí sí àwọn ìlú tí ìmọ̀ ń bọ̀ ti kẹ́kọ̀ọ́jọ́ náà ibẹ̀ ni àwọn ìlú yìí mọ̀ ń bọ̀ jẹ́ gbogbo ìlú ni àwọn ìlú Madina lásìkò táwa yìí ni imam bukhari rahimahullahu ta'ala wọ́n kẹ́kọ̀ọ́ ní maka káwàsùkúta akáwàsùkúta yóò ránran wọn ò tí lè wọlú ni alimam bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní madina imam bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní kufa imam bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní sham imam bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní misra Imam Bukhari wọ́n kẹ́kọ̀ọ́ ní Baghdad Imam Bukhari rahimahullahu ta'ala àwọn náà wọ́n ń sọ fún ara wọn wọ́n láwọn ò lè sọ àìmọye ìgbà táwọn ṣe ìrìn àjò lọ sí Kúfà táwọn máa lọ táwọn máa bọ̀ àti Baghdad táwọn máa ń jòkó papọ̀ pẹ̀lú àwọn àfà ládìí tàbá sí sọ kúfà Baghdad ìlú mọ̀ni ní àwọn àsìkòtà ń sọ yìí láwọn ìmọ̀ tó jẹ́ pé ránran àsáwọ̀ kò sí níbẹ̀ ibẹ̀ ni mọ́bọ̀ ètò kẹ́kọ̀ọ́ wọn Imam Bukhari wọ́n jẹ́ nìkan tọ́lọ́run wọ́n ní ti Imam Bukhari rahimahullahu ta'ala bó bá délé kéwú báyìí báwọn akẹgbẹ̀rẹ̀ bá ń kọ̀ọ̀kan mọ́ Buhari kò ní kọ̀ọ̀kan kan tó ń ti bẹ́ẹ̀ tó bá tún díjọ́ kejì kọ́dà bí àfá rẹ̀ bá ń ka hadithu yóò sì mọ̀ kọ̀lẹ́tì àfá rẹ̀ a ní ẹlọ́wọ́ báyìí ẹwọ́ báyìí ẹ̀rì bó ti rí àfá lọ́wọ́ awárí pé bí Imam Bukhari bó ti sọ lórí ó ti ń sọ pé Imam Bukhari ọlọ́wọ́ bá bú ńlá káì tá a máa fi hàn kan Al-Imam Bukhari rahimahullahu ta'ala nígbà tó dé Baghdad Baghdad tá ń sọ yìí lásìkò náà ìlú mani yàtọ̀ sí èyí tá a gbọ́kọ lérí bí ẹran hárahára nílùú yìí bẹ́ẹ̀ bá ti dé lọrin ìlú mani ẹ̀ntara yìí ni ẹmọ́ ya tara ayẹ jama Baghdad lásìkò tí Imam Bukhari wà ń bẹ̀ yìí ìlú mani tẹ́ bá ń wábi tí ìmọ̀ parí sí ìmọ̀ hadithi lásìkò náà Baghdad ni ìgbà tí mọ́ Buhari wá dé bọ́lọ̀ ń ṣe bùn lọ́pọlọ tó ìró rẹ̀ wá káàkiri àwọn àfáà ní ìlú ni ẹ gbọ́ Bukhari wọ́n ló ń lákàí wọ́n ló ní ìmọ̀ kọ́dà wọ́n ló hadith púpọ̀ wọ́n ló gan àwọn ni tàà sí ní pé a fẹ́ mọ ọmọ náà bóyá lóòtọ́ tí wọ́n tẹ́ ń sọ́pá rẹ̀ ká gbé síwájú àwọn èèyàn wọ́n kwáyé yọ àwọn àfáà tó jẹ́ pé àgbà àfáà ni wọ́n nínú ìmọ̀ hadith lásìkò náà wọ́n mú èèyàn mẹ́wàá nínú wọn èèyàn mẹ́wàá wọ́n wá fún ẹni kọ̀ọ̀kan ní hadith mẹ́wàá mẹ́wàá ìdẹ́wò tó fẹ́ ṣe fún mọ́ Bukhari nù wọ́n ti plan láàrin ara wọn pé ìdáwò ta fẹ́ ṣe fún Bukhari eléyìí o láàrin àwọn èèyàn táàfì mọ̀ pé ìjẹ́ àfà nílò tó bá sí ròyìn ẹ̀ àbíkẹ̀ sí àfà àwọn ẹ̀bẹ́ tó fẹ́ bèèrè yìí àwọn gọ́ọ̀mọ̀ pé tó bá dájú ẹ̀kọ́ àwọn níkọ̀ọ̀kan àwọn àwọn olè fèsì ẹ̀ bẹ́ẹ̀ bá mọ́ tán pé ní hadith dáadáa ẹnìkan ó mú hadith mẹ́wàá eléyìí náà mú hadith mẹ́wàá wọ́n wá ní àdísì mẹ́wàá yìí owó bè lọ mọ́ Bukhari ẹni yóò bèèrè tí ẹ̀ títí tí ó fi dérí ẹlẹ́ẹ̀kẹwàá ìtawà ṣe ni pé tẹ́bà ń gbé tẹ́bà ń wo hadithi wọ́n lè ní anlágbájá anlágbájá anlágbájá lágbájá ó gba wọ́n wọ́n sọ pé sọ́rí ìkan nínú mẹ́wàá tí wọ́n ẹni tó jẹ́ ti tí ó kàkí ẹ̀ lọ mú ìṣúná di ti lọ gbé e fún gbéwá bí ti ẹ kò tí yá jẹ́mà wọ́n wá dárúbà láàrin ara wọn wọ́n wá gbé síwájú mọ́ Bukhari alákọ̀ọ́kọ́ àdísì ti alákọ̀ọ́kọ́ mọ́mọ́ rí ó lè mi mọ́ àdísì ó ó ní ìmọ̀ àdísì ó wá kàtí ẹ̀ ó dérí mẹ́wàá ẹnìkejì kàtí ẹ̀ ó fèsì bí táwọn náà ṣe fàá pé ìmí mahadithi yìí àwọn mẹ́wàá wá ka àdífi wọn bẹ́ẹ̀ ètì tí mọ́ ń bukọ́ rí sọ pé ìmí mahadithi yìí ó sọ àwọn èsì ni àwọn èsì lẹ́rù náà máa fi mọ̀ eléyìí tá ń sọ yìí àwọn tí ó ń sọ pa bukari wọn mọ́ gẹ́gẹ́ nípa tá sọ yìí o ìmọ̀ká ní tí ẹni tó lè mọ́ iye ẹni tó bá ń rìn díẹ̀ ló kọ àdísì ní ó kẹ kọjá mẹ́ fírí olólè mọ́ iye ìgbà tí wọ́n sọ tán Imam Buhari àmọ́ ẹ̀mẹ́ lọ sọ ríwọ̀ yìí àdísì ọkàlẹ̀ kan lákọ̀ọ́kọ́ ni ẹni tó kà àdísì last year ni àdísì tó kà gbẹ̀yìn bá bá gbé ìsìnẹ́dù tiẹ̀ àti inú ìtọ́nà kíbọ̀ yà yín tábàgbé wáyìí pápọ̀ àdísì alákọ̀ọ́kọ́ tiẹ̀ àdísì nù ó wá tó bẹ́ẹ̀ gbogbo àdíṣẹ́ ọgọ́rùn-ún wá rí tó subhanallah àwọn àgbà àfà wọ́n wá dìde àwọn àfà yìí wọ́n wá dìde wọ́n ní ah, àfà ní ọkùnrin yìí níjọ́ ló gbọ́ oyé hafizu àfà ní ọ àgbà àfà sí ní ọlọ́tọ́ nínú hadithi báyẹ̀ sí sọ́n parẹ́ adáhuwa al-Imam Bukhari rahimahullahu ta'ala ẹni tá ń pè ní Imam Bukhari nù níbi ìmá òun láàrùn yẹ́ yìí àbí ọlọ́run bá bá lékẹ́ ọlá mọ́sà sí dáadáa sí fẹ́ o irú àwọn ọmọ báyìí mọ́sà yọ ọ́nù ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bá ní adùn ẹ̀kọ́ lá yóò mọ irú àti irú àwọn pé yóò bá máa kan wọ́n ní olójú kan ẹ́ nílùú afọ́jú kí ní wọ́n jama ọba ni ó ma jẹ́ tún kankan náà bó bá wá ń lo olóòdó bá ti wà yìí àwọn táwẹ̀ pé àfáàtí bá ti ń sọ̀rọ̀ kókàn ìyanu kọ́nà pàdé a bẹ́ẹ̀ bá sẹ́mìlú àwùjọ yìí máa ń pẹ̀rẹ̀ nímọ̀ àwọn ìran pẹ́kẹ́ ìṣẹ́ nímọ̀ lóòtọ́ olóòdó ni irú àwọn Habibu Markaz wọn ò lè máa sọ̀rọ̀ mọ̀ rárá káwọn olóyìn jáde wọn ò lè máa sọ láìláì ẹ̀sùn àwọn àwọn ńláńlá tí ń bẹ ní àgbáyé sí rí wọ́n mi àmá ìlú tí imamu bukhari rahimahullahu ta'ala tánà ti sẹ̀mí ìlú tí àwọn àgbà àwọn àfà ńláńlá lágbàáyé tó fi dòní tó fi di ọlá táyọ́ fi parẹ́ àfà ní wọn ibẹ̀ ni imamu bukhari ti sẹ̀mí ibi tí ma ti gbé ma ibi tí ma ti ma gbé ìmọ̀ ibẹ̀ mọ́bọ̀ ti sẹ̀rí kèé sáà àwọn olódo bí ti wáyà yìí ẹni tí o mẹ́ kankan ẹni tó yẹ́kẹ́ bí tí mọ́ ń bari bá ti ń sọ̀rọ̀ kò lè kó bàtà ìmọ̀ buhari débẹ̀ kó tó débẹ̀ bá kú yàyín sí maraba bá wọ́n ti ní ó dúró padà ọ̀lẹ́ débi tá ń lọ yìí àwọn là ń pè ní mọ́ yàyín tẹ́bá ní káwọn eléyìí ka àdíjẹ ọ̀kan bí láìla àbí àbí mọ́ríkà sí olè ka ọ̀kan àdíjẹ ọ̀kan oṣù kò kó bẹ́ẹ̀ kó wá báyìí kọ́ra àníṣẹ́ tó bá ha báyìí kó tó di ìrọ̀lẹ́ ló sì gbàgbé kó wá ká àdíṣẹ́ ọ̀kan pé anlágbájá anlágbá kó wá ká ẹ̀sìn náà dùn ní àdíṣẹ́ ọ̀kan pẹ́rẹ́ kò má àwọn ń sọ ẹni tó yẹ pé àwọn àfà tàbábẹ̀ẹ̀sì ti ka àwọn àfà tí ìmámù yìí tó bá sẹ̀mí àfà ni wọn àwùjọ tí mọ́ bùkọ́ tó gbé nìyó àwùjọ tó mọ ìmọ̀ tí wọ́n sì máa ń bu ọlá fún ìmọ̀ àwùjọ tó mọ̀ oní mímọ̀ tí wọ́n sì mọ̀ iye oní mímọ̀ tí wọ́n sì máa ń bu ọlá fún mímọ̀ àsìkò yìí ni wọ́n Bukhari sẹ̀mí Al-Imam rahimahullahu ta'ala lásìkò rẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ láyé jọ náà wọ́n gbà fún kọ́dà àwọn tí wọ́n kọ́ńkéwú ọ̀gbọ́sẹ́ yóò sàrẹ tó kàn kéwú ẹ máa bẹ́ ẹwà bẹ́ ká ní táwọn àwọn làáfà Imam Bukhari gan aláwọn tí wọ́n kọ́ Imam Bukhari tí wọ́n kàn kéwú àwọn kan gbà bí àfà ni nínú àwọn tó kọ́ Imam Bukhari kéwú al-Imam Ahmad rahimahullahu ta'ala imamu ẹlẹ́ẹ̀kẹrin bàbá ń ka imamu mẹ́lò Abu Hanifa imamu àkọ́kọ́ nù alimam malik ẹlẹ́ẹ̀kẹjìnú alimamu shafi'i imamu shafi'i ẹlẹ́ẹ̀kẹrin alimamu ahmad nínú àwọn àfáà tán mọ́sí àbí ní sẹ́ẹ̀fẹ́ yóò gbọ́ mọ́sọ́lẹ̀ ẹ̀kẹ́fẹ́ aláwọn tí wọ́n jẹ́rìí sí imam mọ́bùkọ́rí lánàá àwọn èèyàn mọ̀ wọn láàfáà wọ́n sì mọ̀ wọn ní ẹlẹ́sìn lónìí bẹ́ẹ̀ táyé parẹ́ sẹ́mọ́sí àbí amadu lè parẹ́

òun ètí ìlú buhari yóò kọ́dà ìlú kọsùrán ìlú kọrìsán wọ́n ètí bí irú Imam buhari wọ́n ètí sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà inú àwọn àfà ẹ ma gbọ́ àfà Ibn Khuzaima bẹ́ẹ̀ bá ma ń kàdísì wọ́n ni rọ̀wáhú Ibn Khuzaima wọ́sọ̀ áhú Ibn Khuzaima ẹgbọ́ àti agbọ́ ìwàtẹ́ kàdísì àwọn aléyà àwọn àfá aládìsì làwọn lẹ́yìn náà nígbàtá náà fi ń sẹ̀mí kí ló náà sọ òun náà sọ pa mọ́ Bukhari nígbà tó rí sẹ́ rẹ̀ ní atarawa jẹ́ o ní abẹ́ yìí o kò tí ṣe ẹni tó já sí pé ó ní Muhammad sallallahu alaihi wasallam òun ò tí ìrẹ́tọ̀ lábẹ́ o tó tó Imam Bukhari pẹ̀lẹ́ máa tá ń sọ yìí ẹ̀kọ́ lọ mọ àwọn àwọn onísọ̀rọ̀ ìgbà tí pòfẹ́sọ̀ lórí fíìdì kan pòfẹ́sọ̀ ti di authority pòfẹ́sọ̀ lórí fíìdì kan kó mọ́ wá sọ fẹ́nì kan ẹni tó jọ ọmọ kéwú rẹ̀ nínú fíìdì yìí kó lábẹ́ sámà yìí include òun gẹ fúnra òun òun ò tí rẹ̀ ń tọ̀hún ẹni tó ní ìmọ̀ nípa àmà ìtàn sọ fún ọmọ adahuwa alimam bukari ẹni tí ó ma kó dama mẹ́rin labẹ́ ká ní yín adigbele bí wọn fẹ́ mú nǹkan náà lẹ́nu tá a sọ yìí yóò mọ ta la ń pè ní alimam ẹ wá wo ẹni tí ń sọ tí ń wẹnu wata wata sí imam bukari ẹ kọ́ lọ wo ìmọ̀ ẹ̀ àní àwùjọ yìí ma ti ń jẹ́ emi èmi ò lọ jámíọ́. bí ẹ bá yẹ pé àwùjọ tó dàrú kéèyàn máa fi ṣe fáàrí èmi ọ̀rọ̀ yunifásitì o kéwù tèmi ò débẹ̀ wọn èmi ò kájú secondary school lọ imagine ọmọ secondary school kó máa fọ́ pé professor kí ló mà tẹ́bí ìwé ọ̀hánlẹ̀ lọ́wọ́ bí ẹ bá ní doctorate ó ti di authority lórí fídíò ni nọ́sà primary school pẹ́pẹ́ àwọn gbogbo àwọn tíṣà abẹ̀ secondary school ló wà ń bẹ́ wọ́n bọ̀ mọ̀ lẹ́síbẹ̀ ẹ̀sì ń wò mí àti headmaster àti best teacher gbogbo wọn ní secondary school lọ ọ̀pọ̀ mẹ́ síbẹ̀ nítorí amẹ́ríkà sí ló tán pè níma ìgbà tí ó táàmà tán pè níma táàmà dùnmà táà sí láwùjọ ọmọ bàbá wà láwùjọ ọmọ ní ẹnìkan ọba mọ́sàwà kẹ́ gbogbo àwọn àfà lágbàáyé látàná látàsìkò ìlásọ láti bí ọgọ́rùn méjì ọdún tánàbí ti fayélẹ̀ tó fi dòní wọ́n ní tíra tó lálàáfíà jù tíra Bukhari ni lẹ́yìn Al-Qur'ani Karim kí Imam Bukhari tó dé أصاب الكتب بعد القرآن المؤطى kí imam buhari tó di àfá kọ́nà tó máa kọ hadithi lẹ́yìn alukùránì kẹrí tíra táwà musulmi ń lò tíra tí gbogbo àwọn àfá àgbáyé ń gbà náà tánàfíà tíra ìlú lálàáfíà jù lẹ́yìn kùránì kẹrí tẹ́yìn musulmi máa lò mú àtọ́ni òun sọ fún Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní tíra rẹ̀ yìí àwọn atẹyọpọ̀ àwọn afi káàkiri gbogbo olú Islam pé wọ́n gbọ́ ọlọ́ tíra àdísì nìmá àfi tí ẹ̀yí nìkan mọ́ àtọ̀nù àwọn àfá yìí àwọn èsì àwọn àfá àtẹ́fà ń wáyé kí láfá yìí sọ ọfẹ́ lálà sí àdísì ànẹ́mọ́mọ́nu àìmẹ́yẹ àwọn sọ̀hábà tó wọn ọba àìmẹ́yẹ tó wọn ọmọ lẹ́yìn rẹ̀ ni Bukhari wá dé gbogbo àwọn àfáà tó wọ́n ń sẹ̀mí gbà náà wọ́n ni àà tí mú àtàlà rí là ń pariwo ti wà rí kò kéré wà gbogbo pátá ti sọ fún ọ yíò nǹkan bí 200 years 200 something before 300 táwọn ìfàyé lẹ̀ láwọn ń sọ fún ọ yíbà tó fi dò ní ẹnìkan sọ̀rọ̀ ẹ̀rí ẹnìkan ò sì ní sọ àfẹ́tọ́wẹ́ pé eléri aláìmọ̀ kan tí ò lójú ti rárá ìwọ tọ́ ọ̀tẹ́ pé secondary school ẹgbẹ̀rún yanjú ọ̀wọ́n ń sọ fún ẹni tó yẹ pé ìmọ̀ tí wọ́n gẹ́ ó ju professor lọ professor bí wọ́n fẹ́ di professor gan yóò máa kọ díẹ̀ ó lè kọ ọ̀rọ̀ àlùwọ́lá lásán nínú Bukhari ní èdè professor tiẹ̀ ata Sheikh Adam rahimahullahu ta'ala kò sí àfá òun lọ́hun tí wọ́n mọ̀ ti Bukhari Sheikh Adam èyí tó jẹ́ bàbá hadith ó ní gbogbo ẹni tó fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ máa ṣe wáàsí fáwọn èèyàn àwọn tíra tó gbọ́rọ̀ máa lòrẹ́ o alákọ̀ọ́kọ́ alukurhani karim ṣé kí adáma ni ẹlẹ́ẹ̀kejì sọ ìbùkọ́rí ni alẹ́rẹ́ tí ó sọ orí àbídìdìrì bí wọ́n bá tẹ̀wá sọ irú àbíbù náà sọ yìí mẹ́nihù wà ibùnú mẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك فلان أبا عليكم كي الله orí àjẹjẹtàn ọlọ́run fún ọba àníbọ̀ Muhammad níbi kútùbà alákọ̀ọ́kọ́ asàlàyé fúnra wa ta ni alimamu Bukhari kí ni ipò àti táwọn afá tí wọ́n gbé fún kọlọ́wọ́ bá kẹ́ Imam Bukhari àti gbogbo àwọn àfà tí wọ́n ń dá gbogbo súnà Nabi sallallahu alaihi wasallam èyí táwa ń sọ yìí ká gbọ́ yé dáadáa èyí táwa sọ yìí sẹ́ ká gbọ́ yé dáadáa èyí yìí difa'un anil Islam àáfin protect Islam ni ìdáàbòbò islam ò lè tàà sí yóò kọ́ sí gbọ́yé kọ́dá àkútúbà tán sí fatima lónìí wọ́n kàn wá bú àbíbù ní ẹnìkan òbú yóò yọ́ o à ń sàlàyé fún ọ ni kọ́ bá kó sínú okò ànù tí ó fẹ́ kó sí báyìí ó ti dásẹ̀ lé kọ́lọ́mọjú jánà tọ́lọ́wọ́ ìpè padà àbíbù markaz wáàsí tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ́lẹ́jọ́ta yìí nípa ṣàkṣíyàtò Imam Bukhari àti nípa àwọn hadithi Bukhari àti ìfẹ́nu ẹ̀tẹ́ ẹnu àbùkù kan àwọn àfáàlá ẹni tó jẹ́ àfáàlá dìsí àgbà láyé Ànábì Muhammad wa huwa Abu bí ẹ bá fẹ́ da islam rú wọ́n fẹ́ kó sínú ṣíà tí wọ́n ti máa bẹ̀rẹ̀ nù intabihu ẹ̀fà ti yín o ẹjá ronú o wallahi alazim ọlọ́run ẹsẹ̀ ibi tí àbíbù gbẹ́sẹ̀ léyìí ọlọ́run tí ní òjò jáná tọ́lọ́run fi pè padà iye ṣíà iye ẹran ti ń kẹ́ nílẹ̀ haúsá ìyẹ́ ṣíà ṣe ẹlẹ́wẹ̀ tẹ́mọ̀ tó pé ṣíà ìkọ́mọ̀ sí ọ́ ọmọ tó pé ṣíà subhanallah subhanallah ó yẹ kọ́ ọmọ tó pé bẹ́ẹ̀ jama àwọn ṣíà òun làwọn tó já sí pé wọ́n takọ alùkùránì táwọn ń lò yìí wọ́n sì takọ àdíjà níbà Muhammad gbogbo ẹ̀wọ́n takọ àmọ́ táwọn fẹ́ takọ wọ́n padà takọ alùkùránì kẹrí wọ́n sì pàtàkì gbogbo àdíjì àmọ́ táwọn fẹ́ takọ eré ibi tó ti máa ń bẹ̀rẹ̀ àwọn táwọn èèyàn mọ̀ ní àgbà àgbàfà aládìsì láyé òun la wọn ṣí àkọ́mọ fẹnu àtẹ́kàn wàhálà rọ́ọ̀sì Abu Hurairah ó ní àìdá tí àwọn ṣíà máa ń sọpọ̀ àbúrà wọ́n kọ́ lálà sí àbúrà fún ọ nítorí pé ẹni tó gba àdísì wájú àdísì ànẹ́bí wájú náà sọ́ọ́bà àbúrà ni òun làwọn sí àdúrà lálà sí mọ́lọ́ ẹnu ojú ọ̀nà wọn làbíbù rìn ó tà ń sọnu ìdáàbòbò ìsìláàmù ni ó lẹ́yìn ilé wa kó mẹ́ wọn bọ́ sínú personality Imam Bukhari gangan la la se Imam Bukhari tó ń yẹjú lálàṣẹ fún yí wọ́n a máa lálàṣẹ àwọn àdísì ti mẹ́nu Bukhari kan tó a máa mú lọ́kọ̀ọ̀kan ìrìn tàbí borin ta ń sọnù àwọn ọ̀rọ̀ po. pọ̀ lórí àbíbù Pe pé ó ní àṣepọ̀ pẹ̀lú àwọn ṣíà àwọn tá a bá ń gbọ́ wá sí ẹjẹ́ àmọ́ tá a gbọ́ bẹ́ẹ̀ bá sì fọmọ sílé kéwú ẹ mọ́rú lé kéwú tẹ́ fọmọ sí o mọ́ríkàsì ti léwu rí ẹ báyìí. bọ́ọ̀ bá jáde kó yà yín béèrè pé àwọn náà ní ṣíà kọ́ owó wàhálà tí wọ́n ń fojú wọn rí ní Zaria àmọ́ ìyẹ́ wọn ti gẹ́ńbẹ̀ òun ní pátápátá wọ́n wá ń gbìyànjú àti tó mú yà yín ah, a máa kànkan láwùjọ táwa kó sí àwùjọ lódò tá à ń rò pa mọ́ àgbákòsí ni pé ẹni tí ó mọ̀ tí ó mọ̀ pọ́ wọn mọ̀ tí è sọ́nù kò ní mà abiola ọba ọbalẹ́kíọ́lá gbogbo bí tán bá ti ń dáàbò bo ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam láyé masaba dáàbò bo wọn níbi aburú àwọn èèyàn bá wa dáàbò bo wọn ọlá kan ọlọ́run aláìláhìlọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم